ṣùgbọ́n kò sẹ́ni tó mọyẹ ara ẹ̀ ohun àtẹ̀júmọ́ kì í jóná o àkókò èèta ló lè tu ó ta kókó ó ta kókó ó kókó ló ń dín. sáwùjọ pọ́npọ́ bá wọn sáwùjọ pọ́npọ́ tara ẹni là ká má bá wọn dáṣà fà á kájà torí báyé bájá kò ṣe é so okùn yóò já. mo kàn ṣáà ń ìsìn ṣáà. ọlá ah, ọlọ́run oh gbogbo ẹ̀ ní gbogbo ẹ̀ ojoojúmọ́ ló ti ló ń multiply sí. àbí. tó ń jẹ fertilizer ni àbí. ó ń dá lóhun ní jàre kò lè yí èyí. pàdé ọjọ́ ọ̀rẹ́ ga fún ìyàwó ẹ̀yin náà fi mí ṣe ẹ class. especially wọ́n tó dúdú ọ̀họ̀ọ̀họ̀ ìtúbí wọn kọ́ bọ́lá sọ pé o ti ẹ̀ jọ ọgọ́ wa. ìjọ tó yẹ lọ kí ló mú ẹ kí ló ṣe kí ló mú ẹ tó kàn pa yín jẹjẹjẹjẹjẹ bẹ́ẹ̀ tájà tí wàá lanú lẹ kí ló mú ẹ òde dé kí ló dé kí ló ṣẹlẹ̀ ayé wa bàjẹ́ torí ọpẹ́ mi gbádùn ọ ọmọ yẹn fi mí ṣe ìyá ìwọ ìwọ ìwọ òyìnbórí yẹn ti dàrú ìwọ ò ní ọ̀pọ̀lọpọ̀ tó lọ́wọ́ ṣé mi ni mo ń wẹ̀ ṣàbí mi mo ní kó má mọ̀ wẹ̀. ó lé mi ò mọ̀ wẹ̀ kí ló mọ̀ tẹ́lẹ̀ ṣé kò náà ìsú ọdún mi ò mọ̀ ọyẹ kọ́ ṣe kí ló dé. Oh, yeah. ah, ni kìkì mo ní náà kí lè wọ́n gbà jọjọjọ sílẹ̀ ah, sílẹ̀ ayé ẹ̀ bá jẹ kí ló ṣẹlẹ̀ kí ló ní tẹ̀ ń jà. àṣìṣà wẹ́rẹ́ ẹlẹ́mi ò mọ̀ ọ̀rẹ́ mi ọlọ́dọ̀ ni mo kú lọ rí. kí ló ní tó máa ní pé tó kúkú mọ̀wé kí ló tó máa ní kó kú lórí ṣé wọ́n ní ọlọ́run tó dáa ni wáyé tó ṣe máa léyìn òmọ̀wé yẹn kú lórí. irú àwọn ìwà òṣùwò lè ń wẹ bọ́bá ìbọ́bá ìbọ́bá ìbọ́bá àwọn èèyàn ń jà èyí wọ́n ń pàtẹ́wọ́ ẹ̀ mú nọ́mbà ọdún nọ́ńsẹ̀ǹsì wo ni ìwọ ti lẹ́wù yẹn o. tí bá ṣe ti bólúwa ti fẹ́ tó wá pè mí ṣé wọn bá ṣe ṣe ra wọn léṣe nìyẹn. ìwọ náà wá oko wá pè pé kò mọ̀wé ìwọ tó mọ̀wé kí ló fi gà ẹ̀rọ àbí ọ̀ ti tó ọ̀ ti tó ìwọ náà wá nàyàn wọ́n pè é jàgídíjàgan wúwa bẹ́ẹ̀ ọ̀dùn sọ̀rọ̀ bóyá níṣó ṣé wàá tẹ̀wù yẹn dà kì má bínú ẹ kó rí burúkú lọ ayé ní ìwà pẹ̀lẹ́ ẹ jẹ kó tún ẹ máa lọ jẹ Mami! má pè ṣàlẹ̀, má pè mí. Ẹ ti gbàgbé, mo sọ fún Bọ́ńkà five thousand and lẹ́sìn five thousand. five thousand ló wà. owó kí náà pè. wọ́n yàrá bẹ́ẹ̀ ṣe nǹkan ní lẹ́sìn ni wọ́n yàrá five thousand wa. ṣé o sọ fún mi tẹ́lẹ̀ yìí. mo sọ fún yín yẹ̀yìn fò ní ìrìn. kìkì tó lè mọ ọkọ tí mo mọ tó mọ kò sí owó lọ́wọ́ mi. ṣé tó wà nínú báàgì mi ò bí five hundred naira lọ. Máàmì ẹ̀ máa wó yẹn jáde ni. Ṣé mo gbọ̀ kó dé lẹ́sìn? Wọ́n ti ń tún ìbá ti kó dé lẹ́sìn. Ìbá wọ̀ lẹ́sìn. Ẹ ìwọ máa lọ báyìí náà tó bá yá tó bá di bóyá bíi ọ̀sẹ̀ tó ń bọ̀ máa sán. àwọn ò kí n wọ kíláàsì máa mi ẹ̀jẹ̀ mọ ọ́n kí wípé mo ní ìdánwò ẹ̀ ẹ wọlé. mọ́mí ẹ ká sọ. ẹ ká sọ. ni mọ́mí yìí kọ́ ọwọ́ ṣàlàáfíà ni ṣèwọ́n èdè wọn máa lọ. ẹ̀yin mo ti ní jáde ẹ̀yin sọ five thousand. five thousand. owó kí ni. ẹ wo lẹ́sìn tí wọ́n ní mú wá. mọ́mí ẹ̀wẹ́ má dà kíkẹ́ five thousand òkèlè. ó mú yín ṣeré ni mọ́mí ó gbọ́ ọ́ ní kò mú five thousand naira wá. ó ń ṣeré ni mọ́mí orí kò fẹ́ gbọ́rọ̀ lẹ́nu má yẹ ní su àwọn ilé tí ọ̀rẹ́ fún yín lójú ẹ fún yín lójú ẹ tẹ ẹ kan tẹ ẹ wojú mi ọkọ yín ni. tó o dẹ̀ mọ bí mo ṣe rí tó o mọ bí mo nǹkan tí mo wọ̀n o tún fẹ́ gba five thousand mo lọ fẹ́ kí n ṣé kí n lọ jalè ni àwọn fẹ́ kí n máa ronú eléyìí ò dáa o. nǹkan táyì ṣe ó ti dáa mo kàn mo ń fún yín lójú mo ń fún yín lójú ẹ lọ ń jábọ́ òkè o ẹ ti ràn mí lọ́wọ́ dáadáa láì ẹ ṣe rẹ̀ ń ṣe ẹ ẹ lọ́pẹ̀ ní ń ṣe yá ẹ máa máa lọ lé ẹbí àti mọ́tò. Máàmì ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ gangan báyìí àti skul àti lẹ́sìn èmi kìkì ọlá o mi ò lọ bí kankan mi kúkú bọ̀ wí báàmì ó máa dá. bẹ́ẹ̀ yẹn kọ́ mọ́ ṣe ń ṣe. báàmì yìí lọ skul mọ́. bẹ́ẹ̀ yẹn kọ́ mọ́ ṣe ń ṣe. ó dà mọ́ ó dà mọ́ ìwà kí ni káàkiri owó ilé ìbáyìí ní ọ̀dọ́ ẹ́ kí ló rí tó fi sọ pé wò lọ sí sùúrù mọ́ mami ṣe à pé mi ò mọ̀wé èmi náà dẹ̀ mọ̀ pé mi ò mọ̀wé pé school kì í ṣọ̀nà mi wọ́n yẹ tí mo kọ́ tó yẹ kí n ṣe kàn repeat class mo repeat class àwọn ẹgbẹ́ mi ti kọ̀ wá èmi ṣe wá jẹ ẹ̀sùn ṣáyé nìyẹn ó dẹ̀ dáa tí mo ṣe mọ̀ pé mi ò mọ̀wé lo mímọ̀ pé òun mọ̀wó kan ó ti lọ ó ti lọ ẹ jẹ́ tètè wá nǹkan tí màá ṣe fún ayé mi. ó dà kí ló fẹ́ ṣe. mo ti mọ nǹkan tí mo fẹ́ ṣe orí ti gbé wá fún un mo ti rí báyìí ẹ kò yẹ máa nù ẹ fẹ́ kọ́ ṣe dress ni máa nù. òkú ń bá yín ṣe o mò ń bẹ́gbọ́n mi ṣe o ẹjọ kí ló tún kù mọ kí n kọ kọ mọ kí n dẹ mọ kí n dẹ dolówó kí n dẹ kí n dẹ là. èkì ọ̀la ṣùgbọ́n èdè tí n bá kàwé èèyàn dé ní ńlá lójú iwájú gbogbo pàpà wá jẹ́ àpàṣẹ àwọn iṣẹ́ kọ̀ọ̀kan wà tó jẹ́ pé èèyàn bá kàwé wọn ní fún un. mami ẹ fi skul sílẹ̀ ṣé gbọ́n tó kàwé ló mèkì ẹ ni ẹ ti gbàgbé ni mo gbọ́ ni omi ò sí bẹ́ẹ̀ wọn níbi gẹ́ẹ̀tì ò lọ sí skul ó dẹ̀ mèkì ẹ owó tó ní ni ẹ wo àpá lójú bá yìí. kádàrá yìí yàtọ̀ sí ti bill gates. à ẹ lè sọ ọ lè jẹ́ kádàrá kan láyọ̀ gbé wá ilé ayé o àlejò yan bí kò lógo five g lè mi o. irú àwọn ipò kan wà tó bá dàgbà tó jẹ́ pé wọ́n máa wò pé ah, ẹni yìí alákọ̀wé làwọn fẹ́ fún ẹni tó kàwé nígbà tó bá lọ ṣe ìyá ẹ̀dírẹ́sà ṣé báwo wá ni èmi ò sọ pé kò dà o ṣùgbọ́n tó bá tiraka tó bá tiẹ̀ ṣe ìyẹn máa ń fìwé kọ́lé fi ń ra mọ́tò ó dẹ̀ fi ń dé ipò gíga. máàmì ṣe pé ṣe ń ka owó mo ṣe ń ṣiṣẹ́ owó wọn mi mo ṣe ń ka àwọn èmi mo búùkù rárá ó yẹ kó tiẹ̀ pé yín náà pé mo tètè mọ̀ ó dẹ̀ pé mi báyìí ó má lọ jẹ́ kó má lọ padà lọ bá bọ́ sí behind the fún mi o. tèrè bí tiẹ̀ ṣe wá sọ fún mi pé kó kàwé ṣùgbọ́n wà á kọ́ṣẹ́ inú mi dùn tó ti yẹ tó bá dẹ̀ jẹ́ pé á fún ẹ ń bẹ̀ kó o sì ní kíléṣù irinṣẹ́ kò dẹ̀ ní kọjú ìjà sí ẹ. ẹ ṣe sọ nǹkan bẹ́ẹ̀ láti ṣe fún fẹ́ fàdúrà sí kí ẹ rọra sí e òkè ẹ. so ó dẹ̀ ní ṣe yàjọ sáwọn ohun ọ̀hún kan so torí ẹ̀ ni mo ṣe mú wá ó dẹ̀ mọ̀ pé ó máa ṣọmọlúwàbí dáadáa. olóhùn tó nǹkan kan ṣe ìgbẹ́yìn. kí ni orúkọ ẹ̀. Kìkì. Kìkì. ń bá kí lorúkọ ẹ. Kìkì Ọlá ni orúkọ tèmi. fáìlì Kìkì Ọlá àdẹ tó lórúkọ ẹ o. pàtó dẹ ní iṣẹ́ hairdresser ló wá àwọn ẹ̀kọ́ yìí báyìí torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ àwọn èèyàn tó rí ẹlòmíì ò lọ six months nídìí iṣẹ́ torí pé wọ́n fọ̀sùn lọ́kọ ni ṣé ìṣe pé torí pé orí ọ̀rẹ́ ẹ tó ń lọ tó ń bọ̀ ló ṣe ló fẹ́ kọ. ọ̀rọ̀ máa iṣẹ́ wù mí tọkàntọkàn ni mo ṣe wá kọ́ irun títí dẹ̀ ni mo ti máa ń dì fún sísá mi àti mọ́mí mi nílé pàápà jẹ́ kí n tẹ̀síwájú ní iṣẹ́ nǹkan tó gbé mi débi báyìí nìyẹn bẹ́ẹ̀ ni àkọ́kọ́rọ́ mi lóde ìlú. àdúrà mi ni fún ẹ ní pé kọ́lọ́run fún ẹ ní ọkàn tó máa fi kọ torí iṣẹ́ wa yìí ó bi sùúrù o ṣó ti gbọ́ wọ́n ń lọ sọ́dọ̀ télọ̀ mi ọ̀dẹ̀ ń jáde ṣó ti gbọ́. ọkè máa ẹ ṣe wọ̀ máa ṣọ́ ọ dáadáa máa ẹ tọ́jú ṣọ́ọ̀bù. ó dà mọ́. ìyá gbẹ̀ngà máa kó owó àjọ wa. ọgbà kò dé dúró dè mí. ẹ má pẹ́ mọ́ pẹ́ mọ́ bẹ́ẹ̀. mi lè ṣàlàyé ẹni tí fún mi o bí mo ṣe wà yóò ti rẹ̀ mi so òun ló tẹ̀lé mi ó máa ṣàlàyé gbogbo ẹ̀ fún mi ẹ ká sọ. ẹ mẹ́ta o gbogbo ilé ń kọ́. àwọn ẹni ìwé ṣá ẹ bá ti ń bọ̀ ní ọ̀la ẹ máa gbé péjì náà ti wá. ó pọ̀ jù ní. báwo ẹ máa ṣàlàyé ọdún yẹn kírètì minerals kan pẹ̀lú pálí bisikíìtì kan tó ti yí báyìí tẹ bá dẹ̀ ti mọ̀ ẹ̀dẹ̀ máa mú èèyàn méjì pẹ̀lú owó iṣẹ́ ten thousand naira. sórí ọ̀rẹ́ kó yàrá máa ṣe freedom. tẹ bá fẹ́ ṣe freedom ẹ̀mí náà san pẹ̀lú owó iṣẹ́ ten thousand naira wọ́n á mọ iye tọ́gà mi máa gbà lọ́wọ́ yìí o. wo kíní kan ju school fees lọ. àbí wọ́n ṣe gbà lọ́wọ́ tiwa náà nìyí. ẹrù olè bíi ti báwo kan wo ẹni tó bá rìn ní ìlú ẹgbẹ́ ìgbẹ́ wọ́n máa ń fi lọ́kùlọ̀ lọ eléyìí tó bá rìn bẹ́ẹ̀ wọ́n lè fi lọ́kùlọ̀ lọ. gbogbo ẹ̀ tó ń sọ yẹn tó ẹ̀kọ́ mi. òtẹ́ mi ṣe máa ṣe oríire nídìí iṣẹ́ dírẹ́sà tí mo kọ ẹ̀ mo máa méèkì ẹ̀ tí mo máa tọ́jú sísá mi tó máa wà ọ̀rà sísá mi tó pọ́n rẹ́dẹ̀rẹ́dẹ̀ tí máa méèkì ẹ̀ nídìí iṣẹ́ dírẹ́sà yìí tí mo máa kọ́ṣẹ́ fún máa tọ́jú sísá mi tó máa lọ sùn ọ̀pẹ́ mi kú lórí mi mọ́ o pé sweet mi ti máa méèkì ẹ̀ kò yé yín ẹ̀yà ń tọ́jú síta ó ti fọ́ọ̀rẹ́ǹtì kó wa lọ sùn lọ mo pákéjì tó níbi tí àyà wa bí wa dáadáa mo kú o mo bọ́ sí sáfíìsì investment mi nìyẹn. mo rò bóyá èmi nìkan ni fún ẹ̀gbọ́n mi àbúrò mi gan mi ò lè ṣe fún kí n drop out fún yàn. aláà fámìlì wa jura wa lọ nínú ọ̀ fámìlì ìṣòwò lò lọ́ọ̀ fámìlì. ó pè é ní ṣe lọ́ọ̀ fámìlì èmi tẹ́ mo bá lo education ju nǹkan mi lọ lọ sùkúl àwọn olú ọmọ mi mọ̀ bẹ́ẹ̀ lọ àwọn ọlọmọ yà kàn a street ma make a street kó yẹ yín ẹ gbàgbé ẹ. tó rọ̀pọ̀ dáadáa níbẹ̀ ni. ìbòye tọrẹ ó ti. láwùjọ yín lẹ́mọ̀ ọjọ́ kẹ́kọ̀ọ́ rẹ̀ nínú. yíkẹ́ni ọ̀rọ̀ àjọṣe ọ̀fẹ́ gbèsè nínú rẹ̀. ojú olóríire kan ni ó wò yìí ojú ẹni tó ní làákàyè ni wọ́n rè. àṣé ẹ̀yìn rárá àṣé ẹ̀gbọ́n àṣé kìdìrín ni ta ló ń kọ yín náà wọ́n máa ṣe é ẹ jọ torí Ọlọ́run ẹ bá mọ̀ kẹ́ máa wà sí yìí kí èmi ló sọ ṣàkàtàkà sí wáyé ta ni pé mọ̀ sí ẹni bá kọ rẹ̀ ṣé àgbàdo pé mo pa yín létí mo pé yín bàbá bùkì níbo ló ti já wá gan tó lókun lọ́rùn wọn bá bẹ́ẹ̀ kó sí dànsíkì àti ṣòkòtò bí ìgbà téèyàn lọ ṣọdún ajẹmọ. ẹ̀gbọ́n wá sílé ìyàwó rẹ̀ ó rí ní òkú ó rẹ̀ ní àbá ìsìn èmi. ṣẹ̀rí tẹ́ bá pẹ́ mi tẹ́jú kò sí yẹn tí kìkì bá dé á fọ̀ yín láti òkè délẹ̀ ni ó rí ní òpè ṣùgbọ́n wọ́n ọ̀rẹ́ ni wọ́n ọ̀rẹ́ ni fún yín nímọ̀ràn ẹ̀dẹ̀ ẹ̀ ti ẹ̀rọ lẹ́ẹ̀mejì ẹ̀ wò ó tó bá ń wá ọgbọ́n téèyàn bá rí ọgbọ́n èèyàn lọ ń yá ọgbọ́n àbí tó lọ rà ìkọ́nù ẹ̀ ní ṣe. yebugi. èmi náà ni. yekemi yẹ èmi. ló bá tán ó ti yé mi. Ah. yebugi yekemi. Ah. ó ti yé mi. ẹrù ẹ bá mi o àrùn ah, ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi kú wọn kì í nà ọba kú ṣé òun fẹ́ ṣé òun fẹ́ ẹdó ẹrù mi báyìí ẹrù mi báyìí ó ti dà bẹ́ẹ̀ ṣé ẹ rí mi ní sáfún yín o ṣùgbọ́n tẹ bá rèmi kẹ ẹ sá ẹgbẹ́ mi bẹ́ẹ̀ mo sọ fún yín. èmi oògùn nìkan. ọ̀hún ah, oh, dà. èmi rè oògùn omi lè. kìrẹ́ wà gbẹ̀kìrẹ́ jù ní kí kí bẹ́ẹ̀ sì máa tún ẹgbọ́n mi ṣe kí n fi gírísì kí n fi máa pa kí n máa jẹ́ tún ẹyin kí n máa dé èkó rẹ ta ẹni kan ẹni kan ní ìdẹ́sọ ìwọ̀n ẹgbọ́n mi tọ̀ sí mi o kó pàlẹ́ ẹ̀ jáde. Hmm? ẹgbẹ́ ẹ̀ sọ fún bàbá tó bá pẹ́ ṣe lóògùn kẹ́ tó wá bí mi sọ fún ẹni tó bá yín ṣòwò yìí pé obìnrin ò jẹ kò lè jẹ láíláí. ẹ wo ẹ jẹ́ n sọ tọrọ fún yín o tó bá ṣì wà lọ́pọlọ yín ẹ lọ fọ̀ mọ́ bí ṣe ń wọ̀ yín yìí ẹ jáde kò nílé. Yékémi nẹ́hùn rẹ̀ nẹ́hùn rẹ̀ ṣé dídé ilé ẹjọ́ ìnojú ilé ẹjọ́ ìnojú tó ń sọ àbúrò ẹ̀gbọ́n mi ṣe òun lẹ́yìn àjẹsọ̀wẹ̀ ẹ̀gbọ́n mi ẹ máa bàjẹ́ ẹ máa dògùn lẹ̀. lóun gbọ́ mi lẹ́ẹ̀ pàpà igun kíṣàn kò lé ẹ lójú oorun èmi wa o máa kó oníṣàlẹ̀ mọ́ tiẹ̀. wò ó jẹ́ sọ fún ẹ bàbá hm? mo ti ń pọ́n ilé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bàbá búkì àdìgínà. iye mi. mo ń pọ́n ilé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yìí. ọ̀rọ̀ tí ta ni kí bàbá má gbọ́ bàbá ẹ̀ máa padà pa rẹ̀ ẹnu rẹ̀ bí máa jókòó ẹnu rẹ̀ ń dó belebelebelebe yẹn kò máa fi tulẹ̀ wáyé ẹrun ìgbìgbì sóyọrì kàyọjọ kìnínní àná ẹrun ìgbìgbì bóríṣà òun ah. fi wá gbólẹ tuntun ṣó o máa fẹ́ ń rẹ gbólẹ tuntun kó o máa lórí ẹbí má kọ́ máa mú ẹ kọ́ máa bẹ̀ ní kò sọ́wọ́ rẹ èmi sọ́wọ́ rẹ ó ti yé mi báyìí. kéegun bá lẹ́nu ojú oorun èmi ń wá o kéegun bá lẹ́nu ojú oorun èmi ń wá kóró bá lé èmi ń wá. ẹ̀lò èkè èkè forty seven jọ̀wọ́ àbọ̀ tó lè ti ká mi mọ́lé ń bí jọ̀wọ́ àbọ̀ sáṣẹ́ fún wa káwọn bọ́ ìdání ẹ sì jókòó ẹ sì jókòó. àmọ́ lè sọ mọ́ ìrìn náà máa bọ̀ fún wa káwọn bọ́ ìdání. sọ bẹ́ẹ̀ mi mi sọ wà rẹ. ẹran tí kò bàtà yẹn. ọwọ́ bí ẹ lẹ ìmọ̀ra pọ̀ ti sọ fún mi ọmọ bó ṣe káàkiri tó lọ ń fọ́ ìyàwó ẹ̀gbọ́n ẹlẹ́ni mọ́nu kí ló dé tó ní tẹ́lọ́rùn náà gbogbo wàrà tí mo ṣe fáyà tí mo ṣe fún ẹ ṣé kò tó fún ẹ tán ni. èèwọ̀ kìkì ń ṣe ẹ wíríwèrè rẹ̀ pọ̀ jù nígbà wa nílùú ẹ náà kí n lọ mú ẹ wà ní epo ojú ẹ̀ ti ṣe kiri ó ti ṣu ìgbéra sọ̀rọ̀ pé ojú ti ṣe kiri ojú ti rà. òun àmì ṣe òun lòun ṣàyàwá ẹ̀ ìwọ́n náà àjọ mi sùn mọ̀ ju kó o máa wọ́ta ẹ̀ ti sùn. lórí jẹ́ kó kọ́ wá bí sínú wáyé wà mẹ́rin wà kan sí mi mo dé wà rí ìyàwó ẹ̀gbọ́n mi lè dúró níwájú kò dúró lẹ́yìn. ilé ìjẹ́sọ̀ ẹ̀gbọ́n mi ti kùn wá sókè ń wá máa tún ilé iṣẹ́ rẹ̀ ilé iṣẹ́ rẹ̀ ti gúngùn kí n bọ̀ máa tún ṣe ṣe bí wọ́n gbẹ̀tẹ̀ dúró ìgbà orí kò bá gbé wọn dúró ẹsẹ̀ rẹ̀ lẹ́dìí mi náwó o kó o mi náwó ń rẹ́ di ẹ̀fí mi ṣú kó mi tàn má jẹ́ kó yí ẹni. wọ́n lẹ́dùn mí fún ẹ hmm. tó bá mọ̀ lórí burúkú ọkùnrin ibi ọ̀run ló fi mọ̀ ibi ọ̀run ló mọ̀ ó ti bọ̀ ọkàn mọ̀. mo ṣe bàtà owó rẹ ti bọ̀jẹ̀ owó rẹ ti bọ̀jẹ̀. màá mi lóbìnrin àti sẹ́ni ṣì máa yìí ṣé fẹ́ kó sọ á ládùúgbò ní sẹ́yìn nìkan ni. Bukky Bukky Bukky mo mi tẹ́lẹ̀ mọ́ ẹ ẹ̀ẹ̀mẹ́ta ìyẹn means of three times in pl lẹ́sì bìẹ́ lẹ́sì dájú rẹ̀ èdúrè èdúrè wa. ìwárí rẹ̀ ń wù èmi jẹ́ kí n yẹ ẹ̀pù rẹ̀ màá pé ìwárí rẹ̀ ń wù èmi jẹ́ kí n yẹ ẹ̀pù rẹ̀ èmi ti lọ́ọ́ tẹ̀mí o wẹ́gbọ̀n mi àwọn lọ o. màámi ṣé tó bá jìnnà àti boyfriend la ṣe ń jà bẹ́ẹ̀ àti dájú ṣe máa ń jà ṣé inú yín máa dùn sí. á dà kó má kó lóyún kiri bàbá ẹ̀ kó má fẹ́ wo bàbá mi ní onísìn náà. òkú ń tàn ọ́ Mami, mo ti mọ gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Mo pé kí la lè ṣe sọ́nà school system tó wà lẹ́yìn. Ó rà pé mo ti rí solution. Kí ni solution náà? Mami, mo fẹ́ fi iṣẹ́ ìdírẹ́sà tí mò ń kọ́ sílẹ̀ fún gbà kan. Ah, ah, ah, màrúwà. Iṣẹ́ ọkùnrin ni màrúwà. Mami ẹ̀ fi ẹ̀ sílẹ̀, ẹ mọ̀ pé mo lè wà mo ti ń kọ bàbá kan wà lẹ́gbẹ̀ẹ́ tí mo ti máa ń kọ́ṣẹ́ ẹ̀ ń jẹ́ kí máa pẹ́ dé lẹ́nu ọjọ́ mẹ́ta mo ti ní kó kọ́ mi mo ti ṣàwọn findings kọ̀ọ̀kan mo rí tó wà díẹ̀ at àmọ́ máa jẹun sísítà mi dẹ̀ ló máa lọ school a méjèèjì mi lè má lọ school kí sísítà náà má tún lọ school. ọmọ mi á máa wọ máa wọ. kíkì tí mo appreciate gbogbo bó ṣe ń ṣe láti jẹ́ kí ebi má pa wá èmi understand pé iṣẹ́ mi ló ń gbà ṣe èmi ni first born èmi ló yẹ kí n máa ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí. but eléyìí tó wá ń ṣe yìí ń go extra mile wọ́n mi márùá dangerous fojú mi. iṣẹ́ ọkùnrin ni márùá máa mi risk dẹ̀ wà pẹ̀lú ẹ̀ ó ṣe jẹ́ ká ro nǹkan míì tó lè ṣe. sísá mi mọ̀ pé street mo wà mo yẹ kí n máa make owó yẹn ní street èmi ò lọ school òun pàpọ̀ máa rí tèmi ṣe ṣùgbọ́n yẹn lọ school ah, ah, a méjèèjì àlejò kò rí síbì kan náà ẹ̀wọ̀ ẹ̀fọ́ mọ̀ ẹ̀ lọ́ bá ẹ̀ ní a máa rówó yẹn ẹ gbàgbé ẹ ẹ máa lọ sùn ah, tó bá jẹ́ pé ọkàn ẹ ti mú un lóòótọ́ wípé wàá ṣe é àdúrà náà ni máa fi ṣe é ẹ̀sọ́ agbára ọlọ́run ò ní jáàmù bó ṣe fẹ́ tọ́jú gbogbo wa pátápátá ọmọ rere á tọ́jú ìwọ náà. àmín wá ọmọ mi kò lè kò lè ṣe ẹgbàgbé ọkùnrin jòbìnrin mi ẹ mọ ọmọ tẹ bí nà àyà mi ga bẹ́ẹ̀ máa dá sísá ẹ kọ́ to school. iṣẹ́ ni iṣẹ́ ń jẹ́ iṣẹ́ ni iṣẹ́ ń jẹ́ iṣẹ́ ni iṣẹ́ ń jẹ́ ṣẹ́ mọ ẹni bájà lè ló bọ̀ ọmọ jẹ́ eh, eh. iṣẹ́ ni iṣẹ́ ń jẹ́ torí kékeré ẹ̀yà ẹ̀yà ní ṣe kékeré ẹkùn ẹkùn ní ṣe eh, ah iṣẹ́ ni ṣe ń jẹ́. èmi ò máa níjó ìyá fàṣẹ́gbẹ̀jọ tó ń tanra ẹ̀jẹ̀ bóyá rẹ̀ já sí fúnra mi o. olóṣèlú ogun yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀. ìrora ṣe bí aláàrùn lóyìnbó kí n lè ṣe bí ẹdínwó ọ̀rọ̀ ọjà. ẹ̀rù rẹ̀. ẹ̀wẹ̀ mi lè sáré kú èwo lórí kúkú gbọ̀ngàn. òbá lọ mú kò lè sáré náà má ti bọ́ lẹ́nu mọ́tò. ò tọ́jú àbí. Kenzi Kenzi hmm. ó ga ọ wọlá wa kí i o. ó ga ìyá wa ìṣòwò kò sówó o tún ti padà lọ́bẹ̀ yẹn. Ah, torí inú orí yìí mo ti rí pé signature ọmọ yẹn ni. bó oh, ye júwe ibẹ̀ fún mi pé ibẹ̀ ló ti máa ń rarun èmi náà ra tètè lọ́wọ́ ibẹ̀ lọ́wọ́ ra tètè ní ibẹ̀. ẹni bá dà lóhùn ṣùgbọ́n máa wá dọ́gbọ́n hmm. ìṣòwò kò sówó. ta ṣé wọ́n wá wà wọ́n ní ìyẹn má jà fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀. kẹ́mi akọ̀rọ̀ dédé akọ̀dúdú akọ̀jókòó sí ẹ lọ́rùn níwé ayé kékeré. láti ní ẹṣẹ́ mi. yes na. ẹ fóònù èmi máa lọ múra torí mi bẹ́ẹ̀ ya píkítọ̀ kí fóònù ti a ah! àwọn onítẹ̀sí àti gbé jáde. àwọn ta kúrò láti lè ta ní ká wá kí ẹmí bẹ̀lú lónìí intention. má gbìyàn wọn ọ̀kẹ́ mi. ṣé èèyàn méjì lè dè yín wọn ẹ̀sìn ó dàbí pé mi ìgbòrú ẹ̀rì èèyàn méjì ice cream kan àìrọ̀ rọ̀ rọ̀ rọ̀ irọ́ àkójọ òrùn yìí pọ̀ ẹ jẹ́ ká relax díẹ̀ tó bá ṣe díẹ̀ ká máa lọ. anáwó yẹn ni o. ẹwẹ yìí dẹ̀ ṣe ní tútù rẹ̀ bómi ló ń pè mí. wọ́n dákẹ́ ẹ̀. ṣáàmù sùn jẹ́ òun lọ píkì. hello. hello bùdá mi. náà bí ọdún bó lẹ gbàgbà tẹ travel ẹ sọ fún mi ẹ tún dé ẹ tún sọ fún mi èyí kò ṣáà lọ ẹ máa dé anytime tó bá ti wù yín ó ti òun ní ìsínlẹ̀ mo wà lọ́dọ̀ kẹ́mi mo wà lọ́dọ̀ kẹ́mi ṣe bẹ́ẹ̀ mo kẹ́mi mi. ok ẹ mo wà ń lé wọn ibi náà jìnnà síbẹ̀. ẹ ẹ wa jáde. Ah, ó ó má bọ̀ ẹ má bọ̀ ẹ má Alpha, wọn náà ń bọ àdúrà ice cream ẹyọkùn tó fẹ́ rà fún mi kò sẹ́ni tó máa mú. ìyẹn tún save mi lówó tí màá fi máa ra ice cream nísìnyí nǹkan tó bá wùnyìn lè máa jẹ́ ṣáà máa lọ ṣàtẹ̀mú ẹgbàá mi. ṣé ìwọ mi ni tó ń bọ̀ ni ẹ̀gbọ́n ẹ̀ ni ẹ̀gbọ́n wa náà kọ́ ni ó dé dé dé fún wa. a ti mọ̀ ní ọwọ́ epo ọmọ orin ordinary ice cream ó ti di pé kọ́ máa gbéra jáde ń sìn inú ẹ̀ dídùn. ẹ jẹ́ ẹ wà á bọ́tọ̀ ṣọ́ọ̀bù mo bẹ̀rẹ̀ ó fa ìmẹ̀rọ ṣọkọ olúpọ̀ ó fa gidi nbí ṣọkọ àrẹ̀sà ẹnìkan kì í pa kọ́kọ́ kọ́kọ́ kọ́kọ́ lẹ́gbẹ̀ẹ́ ògiri ṣàn láàrin o àjẹnímú ní pẹ́kọ̀rọ̀. tó kó um, check ẹ weekend? Why not? Ẹ lè check me. Yeah, ẹ ṣe gan kẹ́ni náà ẹ tẹ̀. And you too. Ṣé máa bẹ ṣe máa jáde ẹ bá ti burst out um, Okay. Okay, okay, to my left. Yeah, to your left. Alright, màá màá mú nà. Alright. Alright, take care, yeah, bye. Bye. Ó jò sí mi kì ah. má lè jẹ́ ti bá mi. Bọ́ọ̀ mo bá sọ̀rọ̀ náà. Kí ló ṣẹlẹ̀? Sáà ń jáde lẹ́nu, I'm not for the first time now. Yes, It's not that you mind your business. Àjọ pàdé ni. Kò lè tó bẹ́ẹ̀ náà, ó mọ tó ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀? Ṣé màá tẹ sáfìlì mọ́ra Dubai lọ? Kàmúrà Dubai. Eh, junction nígbà yẹn lè má gbé bọ́lẹ̀ junction. ẹ mọ ṣe dé tá a sì ní mọ́rẹ́ náà mo retí bọ̀ yìí kan ti dé ìsìn tí wọ́n máa bá bọ̀. ẹ kàárọ̀ mọ́. ẹ kàárọ̀. Ah. mo máa ń wá yín lọ sí ìgbọ̀dá. láti ọ̀dà pé mo dẹ̀ mojú yín lọ́nà mọ̀wé yẹn. rárá ẹ̀mí. Ah, kí wàá pè é ní nọ́mbà mi for what. pẹ̀lú kí wàá lè tó bẹ́yìn náà àìmọye obìnrin tó pọ̀ ní street. ó pọ̀ ní street. wọ́n gbọ́ àwọn ọmọ ògùn má bàrà wọn jà má bàrà wọn jà. bọ́sẹ̀ mi tẹ̀ sí gbọ́. dọ́kítà ẹ̀ wá o kíkì dọ́kítà ẹ̀ wá o. mo ti gbọ́ bàbá ẹ̀ mọ́wọ́ more, jáde. ọ̀nà ti ṣẹlẹ̀ kẹta wọn ò ọ̀rọ̀ ṣùgbọ́n ojú ṣùgbọ́n lórí ojú ṣùgbọ́n má gbé bọ́ lẹ́rìn o kìkì o ṣé o. ṣé ẹni sọ owó ni ẹjọ́ ọlọ́mọ bọ̀ àbáyàbọ̀ ẹjọ́ ṣé ẹni sọ owó ni wọ́n gbé yín lọ́fẹ̀ẹ́ bàbá ẹ sọ owó fún mi ẹni sùúrù ẹjọ́ ẹjẹ́ kọ́kọ́ bá bàbá ìwé àdúrà mi bí owó mi. wíńlẹ̀ mi oríṣi arẹ́mọ ni wàá dùn rẹ̀. mi ò mọ̀ yìí rí ẹ lè jábúrò bàbá mi ṣùgbọ́n ẹ wúlò pásítẹ̀t nílẹ̀ wa. ẹ̀mí sì ti sà sísẹ ní sí bàbá àwọn náà kojú lọ síbi kan ẹjọ́ tó lẹ fún lówó náà àǹtí àbúrò bàbá ẹni èyí rí fín. àbúrò àti olùkọ́ lè lé mi fi fẹ́ mọ́ ó kọ̀ jábúrò bàbá ẹni ò mọ̀ ẹni ò káàkù. àǹtí èló lówó wọn. àǹtí ọ̀rẹ́ náà lówó wọn. bàbá yóò ẹ fún wọn. ṣé nítorí mo rí márùn-ún lọ́mọ ẹ̀gbọ́n mi kíkí ọlá kíkí yìí ro òṣèwà yìí ń bójú mi jẹ. bàbá àgbàlagbà ni owó wà lọ́wọ́ ẹ fún ẹjọ́ tó lọ lọ́wọ́ ẹjọ́. kí ló wá sọ òfẹ bá mi náwó mi òun wà náwó mi òfò bá mi ná. alẹ́ ẹ fi bàbá ìsílẹ̀ owó wà olówó ni ó kàn ṣe orí burúkú ni. èmi ọkọ yẹ rẹ. ẹ wọ owó wà lọ́wọ́ ẹ ṣe rí bàbá yìí ibi tó yé èèyàn burúkú dé ìgbà tí sísá mi fẹ́ lọ sùn mọ́ mi lọ bá bàbá ẹ̀ wípé kó rọ̀ wá lọ́kùnrin àwọn abẹ́ gun bá rú ọ̀tẹ̀ kò ká kí ìfẹ́ ṣe pé màá gbàlagbà ni mo kò lè jà fún ọ. ẹni tó ṣe tó dùn mọ́ ẹni tó ṣe tó dùn mọ́ ẹni tó lọ́rọ̀ yẹn yo. ìgbà ẹ̀gbọ́n mi kú mo rí sọ iléeṣẹ́ ẹ̀gbọ́n mi ò fẹ́ dóògùn ò fẹ́ bọ̀jẹ́. mo ń bínú. Hmm? Hmm? Ah, bàbá ọjọ́ ti lọ àwọn náà ń jáde lọ sí ìkànnì ẹ lówó ẹjọ́. ó fẹ́ sẹ́yìn ẹgbẹ́ mọ́rúwá fún ẹ̀rẹ́ yìí lọ ògè o. ojú tó kó sínú bọ́sàlù àpò mẹ́jọ náà máa ń wọ̀ àwọn bàbá jákujàku bàbá wèrè ní káńtì. kí ni wọ́n ti ń ọmọ ẹ̀dá dé sí wa yìí. ọmọ ẹ̀dá dé sí wa yìí ẹjọ ṣé mọ̀wé lẹ́yìn lọ́mọ ẹjọ ṣé ní change one thousand. àdúgbò ní dáa tẹ́ ẹ̀yọ́ ṣé láàárọ̀ kò gbẹ́dẹ́ tó wá kàn alágbà káàdì ẹ̀ wọ. màá wá aṣẹ́ tí mo bá jọ ọmọ àwọn àtúntò. Iṣẹ́ iṣẹ́ ń iṣẹ́ iṣẹ́ ní bàjá lè ló fọmọ jẹ ee. Iṣẹ́ ni iṣẹ́ ń jẹ. Torí kékeré ẹ̀yà ẹ̀yà ní ṣe kékeré ẹ̀kún ẹ̀kún ní í ṣe ee iṣẹ́ ni iṣẹ́ ń jẹ́. èmi ò mọ níjọ èèyàn fàṣẹ́gbèjọ tó ń sanra ẹ̀jẹ̀ ìpayára já sí fúnra mi. ìdániwèrè oh, oh. tó bá àtúmọ̀ tó ti di ni tó fi tọ́ọ̀kì ní mọ́lẹ̀. mo ń ta lónìí wọ́n. ó ṣe bí àìló máa bá ń lé. ó wà wọ́n tẹ́ra mi o. Iṣẹ́ ni ṣe ń jẹ́. Iṣẹ́ ni ṣe ń jẹ́. aṣọ fún òrìṣà tí yóò gbé ní láǹsìn o. kí ló tẹ̀ wá ń ṣe ẹ̀yìn olówó ìkọ̀ náà ẹ̀rí ò tó páàkì máa wá tó fi ṣiṣẹ́ ajé ẹ̀wọ̀n mọ́tò tí a fi block tèmi mọ́lẹ̀ ẹ̀wọ̀n àná ìyàgò rẹ̀ láti three hours ẹ ti dá mi dúró síbi àti mi ò ṣiṣẹ́ ajé látàárọ̀ ẹ̀wọ̀n á díẹ̀ kan gò mójú ẹlẹ́fẹ́ wọ̀ níbọ̀lẹ̀ ẹ̀wọ̀n lọ ẹ̀wọ̀ mi ìnẹ́wọ̀n bá yín sọ ẹ máa san gbogbo owó tó yẹ kí n ti pa láti three hours ago mo mọ iye tó yẹ kí n ti pa kọ́ yé yín. ẹ fi má ra ara mo ti kẹrù ẹgbọ́dọ̀. èlò um, wa lo ẹ̀kọ́ ti pa fún three hours tí mo waste. ó pọ̀ jù ten k. tí bá ti fún ẹ ní ten k mo free. mo ara ẹ̀ ẹ wá ẹ lè sá lọ ẹ ń jáde inú apẹ̀yìntẹ́ ọmọ tó kẹ̀ sá lọ torí pé kí ni kí lẹ gbé sílẹ̀ ọkọ̀ ẹ̀tún ni màá rú wa. mo fẹ́ fún ẹ lówó nùkà náà ni. máa ṣe máa ṣe èèyàn máa ṣe ọmọ oníṣàdá àtàlíkà àwọn olówó nọ́ńsẹ̀nsì àwọn olówó inú pé ó tẹ̀ ògbówó ni ta I think I need to know her. Who is she? Ṣọlárin o, àjẹ́ ni mo ní pẹ́ kọ́rọ́. Ẹsẹ̀ rí wọn jẹ́ òní change. Mo lè change. Tí o gbéná ojú ẹ̀ pé ní bọ́sí mi. Ah can má jẹ́ n change. Ah who will change. Mo ti mọ nǹkan tí mo fẹ́ sọ fún yín. Ṣẹ́rí gẹ́ ọ̀kan wà, ó pàdé bọ̀bọ̀ kan. Bọ̀bọ̀ yẹn àfi bí áńgẹ́lì gbogbo nǹkan tí gẹ́ọ̀ yìí bá fẹ́ ni bọ̀bọ́ yìí máa ń bá fẹ́. irọ́ ni ó máa gbé jáde ṣe shopping ra bàtà àwọn owó ńlá ńlá ló máa ń fún ọ like ó ṣàn take care ó kí ẹ fún gan. nǹkan tó máa ń bàjọ́ àwọn ẹlẹ́rù ni pé bọ̀bọ́ yìí ò tó fẹ́ ìsọpẹ́ táwọn máa fẹ́ ra gbogbo nǹkan tí gẹ́ọ̀ yìí bá fẹ́ lọ́wọ́ máa ń ṣe kí ni ẹ̀yin rò pé ó lè máa ṣẹlẹ̀ tí bọ̀bọ̀ yẹn fi ask out. two things kẹ́mi. Okay ṣùgbọ́n àwọn ọkùnrin kan wà kàtígórì méjì náà fọ̀ sí àwọn kan wà tó ẹ pé wọ́n kàn máa gbé ẹ jáde wọ́n máa ra aṣọ fún ẹ wọ́n máa ra bàtà fún ẹ kò sí irú nǹkan tó fẹ́ tó ń ní fún ẹ at the end of the day wọ́n máa máa zoom lọ́kàn ara wọn pé ah ọmọ mo ti ń déètì bèbí o àtijọ́ ń déètì o àwọn kan dẹ̀ wà tó yẹ pé naturally wọ́n kàn láìkẹ́ wọ́n dẹ̀ máa máa ṣe bẹ́ẹ̀. àwọn yẹn ni áńgẹ́lì ni o. ẹ dúró náà ẹ dúró náà ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ dúró náà gbogbo eléyìí tẹ̀sán látàárọ̀ ẹ ó ra arun fún mi ó ra aṣọ fún mi ó gbé mi ṣe shopping mi ò understand o kẹ́mi ṣé kò ń ṣe pé ìwọ ni ọ̀rọ̀ yìí happen sí àbí any other our friends àbí any time. just let us know ah, what is going on. onílọ́wọ́ ah, ó máa ń tètè gẹ́ẹ̀tì bí tọ́rọ̀ máa parí sí the funny thing is ìgbòǹgbò ló ṣẹlẹ̀. Eh? To marry rí boy, he's just a young man handsome eh? àmọ́ owó wà your way. Who told you? She ṣé ìwọ náà rò pé gbogbo lẹ́vù òun tẹ́lẹ̀ yẹn ni eléyìí ò ń ṣe sponge. yàtọ̀ oh, ọ̀rẹ́ mi fọlẹ́ hàn mí. mi lè fi hàn yín. Ah. àmọ́ kò ask me out. Eh? kò ṣe kí ni kò tó sí mi. Ah, ó mọ nǹkan tó máa ṣe sórí wàá gbé súnmọ́ ni ah back to back inú mu nǹkan tó máa ṣe tó bá eh. ṣe ń gbé wàá máa gbé súnmọ́ báyìí ni. Hmm, ó dáa. Ah. inú ìwà yìí máa lọ máa fira mi bí ọkùnrin ni. ṣé mo pẹ́ motivator lè mi motivator ayé lèmi mi à motivate yẹ àwa mú. wọ́n ti dé o motivator. motivate ṣé nǹkan òṣòrí ẹ̀ ni àwa òwò náà ṣàmọ́ bí èmi àti ẹ̀ ṣe wà o mọ̀ pé mi motivate yẹn tèmi bá dẹ̀ motivate yẹn wàláì wọn mí sí i ah o lè mí sí ẹ. Oh nǹkan tó ṣẹlẹ̀ ṣùgbọ́n pé àwa ní traditional Our, our own tradition is for a man to toast a woman. Mm. But now we are going to go against it. Mm. I'm telling you. Ro dada o. Ro dada o. Wàá oh. máa gbé súnmọ́ ni back to back. Get me, you are beautiful. Come ah, on, lè máa waste me. Ah. So can go against tradition. Can n some súnmọ́ fúnra mi. Ee, èmi ò sí bẹ́ẹ̀ o. O oh, lè fọwọ́ sí. Tó bá ti rí a dẹ̀ ní a motivate ayé tiẹ̀ náà wọ́n náà gbọ́ wọ́n ló di orí bóyá rí i. Ìjọ́mọ́ kì í jọ́mọ́, ó ta kókó, ó ta kókó, èèta ló lè tún, ta ló lè tún, ó ta kókó, ó ta kókó. Ẹ jọ ṣé gáréjì àwọn ní Mara ni? Léjì kan ni mò ń béèrè, ó ń fi Mara ṣiṣẹ́ ó kú báyìí ó lómi lára. ẹni léèdì kan ó fi wá wá ṣiṣẹ́. Ah, ó mọ ọmọ yẹn ni ọmọ obìnrin kan báyìí òun nìkan ló ń wa márúwá ní gbogbo gáréèjì yìí tó nídìí tó ah, ah, ní ìwọ ló já mi ìwọ ló já mi ẹ̀gbọ́n ẹ wọ ibi tó ti ń pèrò ń bẹ yẹn rárá láyé tó ń pèrò yẹn ẹ lọ bá láyé ẹ sọ̀rọ̀ ó máa mọ wẹ́rà bá lédi yẹn. àwa kàn dúró dé ìwọ̀n ni. express my gbòòrò gasland ṣe lọ ẹjọ létí kan ni mo béèrè ó ń fi mara ṣiṣẹ́ báyìí náà ó lómi lára ó kúrú báyìí. kíkadé nìyẹn. ṣé wàrà o. a kò sí lára àjẹ lè ó ti ṣiṣẹ́ lọ. ẹ jẹ má bínú o ṣé kò sì tẹ́tí wẹ́rù díẹ̀ bẹ́ẹ̀. ọlọ́ọ̀dì kì í báyìí. ẹ tẹ́ bá máa bá yẹn bóyá wàá rọ̀ ẹ máa bá a. <laughs> clown eh, guys honestly èmi ọlárẹwájú ẹkùn fúnra ara mi obìnrin ọkọ lè bá mi dán ogun nọ́ńsẹ̀nsì yẹn wò. ẹ wò máa ti àárẹ̀ náà wọ́n wá lórí ẹ̀gbẹ́ dànù. ẹ ti ẹ dúró ẹ guys Andrew, Andrew, ẹ dúró ibi rí ẹ dá sí ọ̀yà dúró èmi mo ní stable relationship Larry ìwọ last month tó ṣe introduction right jọ gbóni tábìjọ tó lọ àríkú tó bá ń bì lọ́wọ́ ẹ̀jọ̀ Larry ìjọba ń bì lọ́wọ́ lábẹ́ kò lẹ́ni kò tiẹ̀ ní kankan bá ń bì lọ́wọ́ ẹ̀jọ̀ kí ló ṣe bá ń bì lọ́wọ́ ẹ̀ bá ń bì lọ́wọ́ ẹ̀. àgbè ẹ̀kùn ṣé bó ṣe ń gbé ọmọ ohun eléyìí báyìí tábàdé club pupa ló máa gbé tábàdé three eight lọ́tún la. wàá tún ní dúdú ló fẹ́ gbé abèjọ́ ló fẹ́ ṣe gbogbo eléyìí dáná o and moreover that kemi girl tó ń tẹ̀lé that fine girl ah pàdé mi ṣé o ò mọ that babe na. ah ọmọ yóò bá dùn. go for her now. ó bì mí o ah. ta lè mi ó bì í jẹ́ ń bi ọ̀rẹ́ wa so wẹ̀ ìgbà wo gangan ni mo máa ní stable relationship. lọ́wọ́ mi. so ẹgbẹ́ ẹ̀yọ̀ ọ̀mọ̀lẹ́ wípé gbogbo nǹkan ló ní time when the right time comes the right lady will come. this is serious. ṣé until tí ọmọ mi máa ń sọ pé bọ̀dábì eh, bọ̀dábì ìgbà yẹn lójú ẹ máa tó jà àbí. ṣe lọ́rọ̀ mi fẹ́ sọ adúlùkọ́tà sọ́kàlẹ̀ sí i ṣé owó ńlá change the topic please. kí la ní tàbí sọ. ẹ eh, why are we here. well proposal ti a lọ submit ní last time ní alpha pé ní wọ́n pé káwá ní wọ́n dé. wow. èyí ni mo dúró fún tẹ́lẹ̀. owó ti dé ọkọ̀ yìí kò lẹ́ sọ. guy uniform hand I swear uniform hand. ọmọ ràn náà ó rí pàrọ̀ mi fúrájà èèyàn pupa ní mi ìwé ìdì nínú láìkẹ́. ìkan tó máa ń ṣe tó máa ń jẹ mí but uh, ọ̀kẹ́ mi to God who made me I love you. Tunde I like you as a friend. anything from ọ̀rẹ́ nígbà tí yàn kọjá yìí. mi ò dé fẹ́ lose temper mi you know I'm short with temper bó o ṣe mú ẹnu kò ń bẹ̀ mi ò love ẹ dé level tàbí lè fẹ́ ra wa. wo kẹ́mi ìlẹ̀ mẹ́nu kún mi má jẹ́ kí n pààrọ̀ fún ẹ rárá because mo like ẹ. Uh, mo kàn máa ń i just love you i don't know the reason i love you. okay i don't love you. okay ọmọ gan nítorí náà ti ọ̀rẹ́ mi wá I'm not jọ wá ti But in Bani, ti bá ní kí ló máa wá èèyàn kan mo wọ èèyàn kan nínú ilé kan kó lè tẹ́ mi lọ́rùn. kò kàn mí mi ní interest ẹni tó bá wọn kò fẹ́ má wàá báwo ló ń bí mi nú. gbọ́dọ̀ ṣe wàá mú wọn tó kún fún mi. ó pé torí pé mi ti lówó lọ́wọ́. Which wo mi bright ni pé ọlọ́run hmm. wọ́n lè sọ mi pé má forty years máa wà to tó bá lè manage ẹ pẹ̀lú mi máa tọ́jú ẹ gangan ni. Túndé forty náà ní pẹ́ pé lọ wà but then to tó bá nífẹ̀ẹ́ èmi ò lọ́ọ̀bẹ dé level we are just good as friends and respect that Me ìfẹ́ nǹkan tó di pé tó máa me, mí mi ìfẹ́ gbé pọ̀lẹ́ mi ìfẹ́ nǹkan tó máa ba ọ̀rẹ́ ta jẹ́jẹ́ tó ti yẹ jẹ́ ká kàn ra jẹ́ ọ̀rẹ́ kí ọ̀rọ̀ fífẹ́ máa wà láàrin wa ṣèlú wa máa lọ. wo kẹ́mi ò lè lé mi jàre gbogbo tó ń ṣe yẹn bí kò ń ṣe fún mi jàre I please na. please come and start going. o ti kun chase my health na. tó bá sọ bẹ́ẹ̀ ah! wọ́n máa lọ kí ni ah, gbogbo àwọn orí aṣọ náà ló ń bí mi ní tí mo fi wò pé ó pọ̀ síbò. can you go? I ah, will. nǹkan tí mo máa ń fẹ́ ni ẹ̀ mo ṣe rẹ́ nìyẹn náà ojú tiẹ̀ náà kọ́ ẹ lọ kí ló ṣẹlẹ̀ wọ́n máa dá Túndé lóhùn imagine kí Túndé máa bá mi sọ pé òun fẹ́ fẹ́ mi sórí problem tèmi mọ̀ kò máa ń ṣẹlẹ̀ ni pé ṣérí téèyàn bá ti jẹ́ ọmọ àtàpátá dìde tẹ wá ń ṣọ̀rẹ́ dé level kan tẹ́ tètè yára yín orí burúkú lẹ̀ ràn kiri because ó máa fẹ́ máa lóhùn love imagine kòrò tó dé yẹn máa lóhùn love mi fún fífẹ́. kẹ́mi kẹ́mi ṣé nítorí òǹkù bíi ọdún tí ò tí ì tò sí ṣé nítorí ẹ̀ ló ṣe rẹ́ni tó máa tún fẹ́ ló tún le. á sọ bẹ́ẹ̀ káyìí tí bí ò bá fẹ́ mi fẹ́ sí mi ṣé mi ò ní level mi ò ní tèsí on a normal day ṣé Túndé jọ taste mi Túndé ta máa rojọ́ ó lè sọ gbogbo ọ̀rọ̀ láàrin one minute a máa sọ wọ́n message ó zep you àwọn nǹkan zozozo a máa fi z sọ̀rọ̀ olú wo nìyí. wọ́n lọ jàre mi láàbò ṣe ń ṣe lọ́fẹ̀ẹ́. ó ta mo ti rojú yín tẹ blọọkù mọ́lẹ̀ lọ́jọ́ yẹn ẹ̀rù ni bros ẹ lò mí. anyway mo fẹ́ rí ẹ ní reason tí mo fi wá ìwádìí ẹ̀ yàtọ̀ wá pé bíbá yóò wà conducive fún wa láti sọ̀rọ̀ so I want to take you out to a more conducive place. Kọ́ do what? ẹ̀kọ́ sí mi lẹ́sìn. ṣẹ́ẹ̀dẹ́ chata ṣé mo ṣe náà. ajẹ́bẹ́ kí n bá ń ṣiṣẹ́ ni kẹ́ lọ sọ owó mi kí tún para ṣe ṣiṣẹ́ mi bóyá tẹ̀ ń sọ èmi ó kó gbó five boy jẹ o bóyá tẹ̀ ń lò tó ń dúdú yẹn tẹ̀ ò tẹ̀ rí bóyá yẹn ṣe rí gan yẹ fọ́ ju àpòyé mi o. ìyá ẹ̀fọ́ nílé tí ṣé wọ́n rúra ẹ̀fún mi tó fi rò pé afọ́jú ló lè dúró síwájú ẹ láti máa bẹ sọ̀rọ̀. kọ́tẹ́gbé náà ni kò dúdú náà ni. tí mo bá blind mi ò ní drive ara mi. a lè sọ ẹ lè lójú mú. nǹkan tí mò ń try láti sọ fún ẹ ni pé mo fẹ́ gbé ẹ jáde lọ síbi tó máa wà conducive fún wa láti lè sọ̀rọ̀ dáadáa. lẹ́nu iṣẹ́ mẹ́tẹ̀ẹ̀kì á bí ìráyè kò wọrí burúkú yẹn ẹlẹ́nu mi fẹ́ jẹ ẹ̀yìn òkú máa bọ̀ ẹ̀yẹ òkú fèm lóhùn dìlífà mi lórí mi time fell away. waste mo nílà dìlífà mi thirty thousand lówó mi àdẹ́mì ìdẹ nílò òtútù àlọ́ tó mọ kọ́tà yẹn lọ fi bí ṣe mi ẹ̀ mọ̀ mi mọ́rọ̀ ọ̀tẹ̀ fẹ́ sọ. ẹjọ́ tó rọ lọ mi ò kó fáìmù ẹ̀jẹ̀ mind sweet mo àti mo ti ń mèkó tó bá ti rí thirty k kò sí wàhálà bí i can take you out. problem try. no problem um, ṣọlá count. Uh, um, lack Oh, good. ọfà ìmẹ̀rọ ṣọkọ olúgbọ́n ọfà gidi ìṣọkọ rẹ̀ sá ẹnìkan kì í bá I hope you enjoyed it. Abiodun. You really make day. Thanks so much. You're welcome. Thank you. You see, kò ṣe kó bí àmúdédé ṣe nǹkan tí mo ṣe. The reason I'm doing all this mm-hmm. is because mo rí quality nǹkan tí mo fẹ́ lára ẹni tí mo fẹ́ pè níyàwó mi wọ ìlà rẹ̀ it's not all about beauty to be a wife material. ó di nǹkan kan tọkùnrin máa ń wá káàkiri tírú èèyàn bíi tèmi máa ń wá káàkiri mo rí lára ẹ níjọ́ tí mo kọ́kọ́ rí ẹ mo dẹ̀ rí i pé ìyàwó mi lélẹ̀ so will you be my wife. it's, it's too early for that jẹ́ kí n lọ máa rò please kò sí crime nínú pé kéèyàn béèrè nǹkan lọ́wọ́ èèyàn pé ó lè ṣe kéèyàn dẹ̀ sọ pé èèyàn fẹ́ máa rọ̀ so ó lè lọ ro but má jẹ́ kó pẹ́ jù please. no problem. so where next are we meeting. wọ́n mi ti lè sọ nísìnyí ṣé mo sọ pé pé nàbó òṣìṣẹ́ mo gbà tuntun padà sẹ́nu iṣẹ́ so many things in my head. ẹ eh, no problem a máa sọ yẹn lórí phone. thank you àkọ́kọ́ orin ti yí padà ìlú ibi àfojúsí ọ̀nà ò bá bẹ̀ yọ àgídìgbò lùlù lọ́wọ́ o ní alálùbáríkà èyí rẹ bá di ẹ̀ láéláé títí níbẹ̀ là máa fi fún. Ah. kí ni o tún fún ọ sí sẹ́yìn kí ṣẹlẹ̀? ṣé tún kò sí kankan gangan mo fẹ́ mú kán mo ti pé o ti tọ́jọ́ mẹ́ta ni wọn á ní kó wá yọjú sí ẹ ọlọ́run ọmọ mi. mo jáde ṣó ti gbọ́ mo dẹ̀ ti sọ fún yín pé kò yé tẹ̀lé mi kiri kò yé lé mi kiri Túndé stop ẹ̀ mo mọ̀ pọ̀ rẹ̀ ni wá tẹ́lẹ̀ mi ìdẹ̀ kí n hate ẹ̀ because tó ti ń bọ́ sí level tí mo máa hate ẹ̀ báyìí. irú òde ti yẹ ìfẹ́ ò kí n gbádùn mi. ìfẹ́ ta ni èwo náírà ní fíòjì. ìfẹ́ kẹ́mi ni mo ṣáàjú ẹ lọ́jọ́ orí. Ah, bí n ṣe bí ọmọ onímọ̀tà ẹ̀ ẹ̀ jẹ́ àwọn ọmọ onímọ̀tò gan pọ̀ jù jù ẹ lọ kí ló ní tòun ṣe báyìí. ok ọmọ kan ṣá mi ní kó má jáde bọ̀ yíyà wàá gbé wá fún ẹ ní o ẹ̀bùn ló wà ẹ ọlọ́run kí ló ṣẹlẹ̀ kí ni kí ló kí ni nǹkan náà. wo òrè ó máa surprise ẹ mo bẹ̀rẹ̀ bó wá ní ìwọ ẹ bẹ ń dòdò. a ló ń ṣe freedom. nobody. kí ló tó kó ọtí freedom wà bá mi lé. mo rò pé nǹkan tó like lílé tó lè mo ti like andrele. wọ́n jọ jọ jọ jọ jọ bí n ṣe o fẹ́ fóbìnrin kan ìgbọ́ ti wá yìí kí mú ẹ lọ lé wa kó máa lọ ṣe bálabàla. part of caring ni. kí ni. kí ni mo fi ṣe tó bẹ́ẹ̀ mi ò fẹ́ kí kọ̀ọ̀kan tẹ́ mi lọ́rùn látọ̀dọ̀ ẹ you don't even have what it takes to make me happy. Gbogbo yìí ṣe rẹ̀ rú rẹ̀ rẹ̀ ọtí ẹlẹ́rìí dòdò wáì tó ṣe jẹ́ bílẹ̀. Mo máa pariwo lèlé lórí o. Ó dà pọ̀ ògùn lọ́rọ̀ gbọ́. Ó máa ju táyà sí ẹ lọ́rùn sí. Oru nọ́sẹ̀ǹsì wo nìyẹn? Olùṣe wẹ̀. Jọ́ mi mi lè ṣe kí ni? Next time tó bá ti rí mi, kò gbà bò mí. Like I don't want to ever see you again. Kó máa rí mi báyìí kó máa sáré ni. Else ò ní láìka rẹ̀. mo ti sọ́nà pé ti bá lọ́wọ́ ní age of forty years máa tájú ẹ̀. gbogbo ọmọ inú èrò mi ni wàá bí fún nígbà tó pé forty owó yẹn máa pọ̀ gan bí búrìjì kàṣàmù ìlú ọ̀kẹ́ ẹ̀gbọ́n síbi kan rojọ́ ni. ó ní mo rojọ́ mo ti mọ̀ kan Mami, ẹ wo ọ̀rọ̀ kan mo fẹ́ rí yín fún o. Arákùnrin kan wà tó ti ń dà mí láàmú láti jọ ẹ̀ ẹ rẹ̀ mọ̀ pé mi ò kọkùnrin ṣùgbọ́n nǹkan tó ń sọ fún mi mi lè ṣe ó ní kí n fi ṣe márúwá sílẹ̀ pé òun fẹ́ ṣe nǹkan míì fún mi tí mo bá fi márúwá sílẹ̀ nísìnyí báwo mo ṣe fẹ́ sọ school sísítà mi tó yẹ dẹ́gun pé ṣe la fi ń survive ní family. orí kò fi ṣẹlẹ̀ bẹ́ẹ̀ máa ń ṣé ó ṣetán láti fún ẹ ní owó mi láti ṣe bísínẹ́sì àbí báwo ẹ̀kọ́ tó ṣáà sọ fún mi pé tí mo bá fi ṣẹlẹ̀ ó ní òun máa ṣe salon fún mi big salon pé àwọn èèyàn máa dúró àwọn stylist á máa ṣe irun wọn á tún ṣí store supermarket ńlá fún mi. ó máa ṣí store fún mi. bẹ́ẹ̀ni máa ń lọ. ó máa ṣí salon fún mi. bẹ́ẹ̀ni máa ń lọ. kí kí kí kí kí kí ló ń kí ló ń wẹ lójú bẹ. ẹ gbà mí o. ẹ̀ẹ́dà mi o. Ah! mi ò tó fi fẹ́ràn mi èmi nìkan. wà á ní ṣọ́ọ̀bù wà á tún ní àwọn ọmọ tó ń ṣiṣẹ́ lábẹ́ yìí àbí a tún wá sí supermarket àbí supermarket kan ló pé ní. supermarket store ńlá. ọlọ́run ṣeun o ibi ìwọ̀n gbogbo ṣe sọ fún mi ọlọ́run ọlọ́run mo dúpẹ́ wọ́n ní sìn wọ́n ní sìn. ó tún ṣì ń bọ́ bá ẹ. wọ́n á ní ó máa tàn mí ni kò tí ì yé mi mo ṣe ní kí n sọ fún yín kẹ́kẹ́ Yọ̀kẹ́ gúlì. Jẹ́ alájúlẹ̀, ojú alájúlẹ̀ arímú. Ṣé bẹ́ẹ̀ tó bá yá, àrùn kan tó fẹ́ ṣe. Àbí? Ẹ́ tó kàn wá mẹ́rin pé para ìmọ̀ fún Para ìmọ̀ fún un. Bá dẹ̀ fẹ́ ṣe, tó bá dẹ̀ tún lóhùn ṣe mọ́. Tò, ẹnì kankan ò jẹ́ ẹnì kankan ló lè nǹkan kan. Àbí? Àdúrà la máa fi tì í. Tó o bá dijú torí ẹni burúkú títí ẹni tó bá dáa fi máa kọjá wọn ò ní mọ̀ o ò lè sọ tó bá sọ pé èèyàn burúkú ni tó jẹ́ èèyàn dáadáa kọ tó ti wá lọ fi ìwà tó ti fi tánù ọkọ mi má ṣe bẹ́ẹ̀ o ọlọ́run fi bẹ̀ẹ̀ ayé wa ti dá dé ó ti rọ́ọ̀sì ó ti rọ́ọ̀sì báyìí dé ó ṣe ọlọ́run ó ti tọ́ ìyá pé mo dúpẹ́ ọlọ́run o. mi ì nífẹ̀ẹ́ ọkùnrin tí mo ṣe nífẹ̀ẹ́ Abíọ́dún yìí mi nífẹ̀ẹ́ ọkùnrin kankan ní ọmọ mi máa ń ṣe rírí pẹ̀lú ọkùnrin yìí. kí wàá lọ tó wá sọ nígbà tó ti nífẹ̀ẹ́ tí wọ́n mọ̀ ti nífẹ̀ẹ́ kí ló kù. ẹ ṣé mo ń mọ ìdí wa ọlọ́run ti bẹ ìṣe. Ah! Ah! mo ní ìyá rẹ̀ ah! ọlọ́run ti bẹ ṣe. ṣọ́ọ́lárin o àjẹ́ ni mo ní pẹ́kọ̀rọ̀. yọjú sí i nísìnyí. jẹ́ kí n jókòó dáadáa. kí ni kí là ń tọ́ ọ. ẹ ra ma. ṣàlàfíà ni àdúgbò ma. mo rí wa kọ́ ti dádì. everybody wa. ah olúwa ṣe é. Ah, bíbí rí owó ẹ ní gbogbo ìgbà tí mo bá sọ pé mi ò rọwọ́ ẹ a jẹ́ pé mo sẹ́ ọ lọ́rùn mo rọwọ́ ẹ lóríṣiríṣi ní ara ẹ̀ mi. Mọ́mí ẹ̀ jẹ́ kí n introduce ẹ sí yín náà. Ó ti rí fóun ni orí ọmọ dá síbẹ̀ ó po apáripo ẹsẹ̀ ìwójú lọ jà. Ṣé o fẹ́ dúró ni àbí o fẹ́ jẹ kó máa lọ ni? Mo fẹ́ dúró ni màá. Lóòótọ́ kí la fi ń ṣàdédé wa láyé. Ẹ má wọlé màá. Irọ́ ni o. Àmàlà ó wà lójú mi sí i. Omi kò láìkí swallow. Ráìsì nǹkan. Ah, ah, tọ́kì tó gbédé lálẹ́ àná wà bẹ́ẹ̀ a lè fi lọ sí nísìn. ó wà ókè wa. Ah, ó fẹ́ jẹun lé wa. mo ti mọ àwa náà lè jẹun lé yín. <laughs> ẹ̀gbọ́n ẹ̀gbọ́n máa ti látẹ̀kọ́. ṣé ti pé o yóò pé ni. sísá mi Abíọ́dún Abíọ́dún sísá mi. What you ṣe wà èmi mọ̀ pé ọ̀rọ̀ tèmi ò kí ń tà létí ní ọmọ tó bá mú owó wálé òun ìyá àti bàbá ẹ̀ máa ń like ó wà òkè but this particular one ẹ̀ mú bẹ́ẹ̀ ṣe máa bọ́ ọmọ yín sọ̀rọ̀ ẹ bá mi bí ọmọ yín kó fi ọkọ mi sílẹ̀ wáyé tó ṣe jẹ́ pé nǹkan tó bá wù mí ló máa máa wù wáyé tó ṣe jẹ́ pé bí ọdún ló wù fáìn ló lè máa ṣe gbogbo nǹkan tó ń ṣe fún mi which I appreciate but anything tó bá ti jọ mọ́ ọ̀rọ̀ feelings tó ti jọ mọ́ love life mi wọ́n ní mi ò lè gbà ẹ̀rọ ni ẹ̀ ẹni kò stay away from bí ọdún ẹ̀yin náà mọ̀ ọ́ tí wàhálà yìí bá ṣẹlẹ̀ ẹ̀ ní dúró o ẹ sọ fún o ó ti bí ọdún sílẹ̀ fún mi náà. ọkọ ẹ̀gbọ́n ẹ̀. ṣàlàyé fún mi ó dẹ̀dá ó dẹ̀ sùn ó dẹ̀ sùn kàtí òfin ní sùn ni. mami kò yé mi náà tí mò ń wo àǹtí mi ni mi mọ bí tó ti jọ rìnà pàdé ara wọn mi ìmọ̀ ló bí sísà mi pa nà á yọ́dún ò mọ sísà mi ló ti fẹ́ rí wọn rí. èmi ló ń bá mi yẹn ọkọ̀ tó máa bì í ká. dúró ṣé ọmọkùnrin tó sọ fún mi yẹn náà ni ó dàbí ẹ̀ òun náà ló ń sọ. èmi ni òun ń sọ ó kún kọ́kọ́ má bínú ọ̀pọ̀ má bínú má bínú ṣé kò sọ fún ẹ pé bóyá òun fẹ́yàn kankan nínú ilé yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé sàmì mọ́kùnrin wá nílé egun yín rí ni àbọ̀ mọ́kùnrin kan wá pọ̀ ní ọ̀bọ̀ ọ̀fẹ́ fẹ́ nì ni. ṣé ilé tẹ́tù tí èsì materialize kí wá polongo ẹ̀fẹ́ yà jẹ́ ilé kẹfà jẹ́ sísítà mi ń pè mí lájẹ́ bẹ́ẹ̀ ni mo lè jẹ́ ìyẹn owó owó máa jẹ́ ìjẹ́ pẹ̀lú mi báyìí níbi tá a jẹ́ ó lè pa ẹlẹ́ mo lè pa ẹlẹ́ kí ló dé gan náà. èmi ló bá wù. ìwọ òwò máa ṣú ẹ̀rọ. àbúrò ẹni máa pè lájẹ mi ò sọ fún ìfẹ́rùkọ ẹ̀mí mi ò mọ pé lẹ́tẹ̀ ìṣe tẹ̀ fa yìí o. Mami, ojú yìí ni mò ń wò náà. Ṣé o ṣe tà gọ́gọ́gọ́? Mo ní ẹrú ẹ̀fẹ́ fún ọ, mò fún ẹ̀fẹ́ fún ọ, mo máa disrespect. Ah. Àgẹ́ yìí náà ṣe kò kò ṣe lẹ́rù má ṣe bẹ́ẹ̀ èmi ni gẹ́ẹ̀ ó ní yé nà á wò ó má ó ah, ní wàá ní ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn ẹ má ṣe bẹ́ẹ̀ má bí mm. because ó ti mọ̀ pé ẹ̀ ní bóun wí lẹ́gbẹ́ ṣe ẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ ẹ̀ ṣe òbí wa òun bẹ́ẹ̀ lọ kò sí wàhálà èmi ló kí ni èmi àti ẹ̀sìn tó pé ìjọba ṣòkòtò kọ́ náà. ó lè pẹ́ mi gbádùn tẹ́lẹ̀ o. kí kí àwọn ọ̀rẹ́ ẹ̀ fẹ́ẹ̀ tiẹ̀. ó ní wọ́n ṣe kìkì tàbí kò sí problem ẹgbẹ́ sọwọ́ báyìí ẹ sọwọ́ báyìí fún ẹgbẹ́ pé ìyá yìí kó má bìí ní ẹ̀rọ wọ̀nyí wọ́n ní ìbá fi ìbùn ẹ wọ́n bí yàrá yìí ò lè gbájá kó gbẹ̀kùn kó tún dọ́lọ́dẹ mo mọ̀ fún òkè ìpamọ́ ṣòro tó wá ṣẹlẹ̀ báyìí ó ṣẹlẹ̀ báyìí o ṣó ti yé ṣùgbọ́n fọkàn ìbàlẹ̀ ọlọ́wọ́n bá wa tó o ní egun òdòdó ṣùgbọ́n ọlọ́wọ́n akọ àwọn ṣe ṣùgbọ́n fi sọ́kàn ọkọ ẹ̀gbọ́n ẹ̀ ni. máa mẹ́ máa sọ báyìí wọ́n bí mi nínú bó ṣe ọ̀rọ̀ tó kó tiẹ̀ wá tí òkú wá rí nìsín káàtẹ̀sọ́ kó tiẹ̀ wá fẹ́ mú kọ òní dáa ṣọmọ yìí pé wàhálà inú ẹbí òun ló máa ó má jẹ́ òun ló fẹ́ ó jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ náà ló fẹ́ à jọ torí ọlọ́run yóò dẹ́ni gbogbo eléyìí tó bá ti jẹ́ kó yá ọ̀run sẹ́gbọ́n ẹ̀gbọ́n ọmọ náà fi bẹ̀ẹ́ mọ́jú bẹ́ẹ̀ ọdún bẹ́ẹ̀ o bí ọdún ò lè ṣe báyìí máa ń bá ọmọ ọkùnrin kì í ṣóun nìkan ṣoṣo lọkùnrin tó wà ní ayé. ẹ̀yin ọkùnrin ẹ máa burú o ìwọ Abíọ́dún ìwọ ń fẹ́ gbọ́n o tún fi àbúrò o tún láyà wá tó láti wá kọ ẹnu sí mi ó wá dáyà sílẹ̀ nínú fámìlì mi Abíọ́dún tí mo ṣe fi ọkàn tó ẹ tó you are wicked you are very very wicked Abíọ́dún. ṣé o mọ̀ pé tí bá ní mo ọ̀dà sáàdì kan tó ń sọ ẹ̀rọ ni mo pa <laughs> mi ò fẹ́ gun ẹ̀ ẹ̀ she's just my friend in fact ọ̀rẹ́ àbúrò mi ni ó kàn jọ ọmọ kan tí mo like that's all. o tún parọ́ o tún pa ọ́ ojú kòrò ṣé ẹgbọ́n fẹ́ máa pa ọ́ fún mi ni ó dà pọ̀ mọ́ bá a ṣe jẹ́ ṣá ó dà pọ̀ mọ́ wò wò ok kí ló wá ṣẹlẹ̀ lẹ́rìn yìí báwo lọ ṣe báwo lọ ṣe pàdé. stop wọ́n ní mi ò fẹ́ ṣé mo máa parọ́ fún ẹni kò sí kankan láàrin mi àtẹ̀gbọ́n ẹ we are just friends that's all. ẹ̀gbọ́n wa fẹ́ gbàgbọ́ báyìí why now why you people doing this to me why why. You are pulling me, putting me in dilemma. Why? Why? Ẹyẹ Ṣé o understand simple English ni? Mo ní kò sí ìkọ̀kọ̀ láàrin èmi àti ẹ̀gbọ́n ẹ. She's just my friend. Kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí? I am confused. I don't know. Believe me, kò sí ìkọ̀kọ̀ láàrin wa. Ó ga mi ti ẹ̀gbọ́n kankan pa ìwà àti Fẹ́mi kí ló ń ṣẹlẹ̀ hmm. by now a ti máa pè wá ti máa ṣe ẹlẹ́fẹ́ bíi ẹni kan bébí látàrọ̀ tó ti dé ń sinmi ìgbọ́ anything kí ló ń ṣẹlẹ̀ láàrin wọn. ṣé ọ̀rọ̀ Fẹ́mi náà ló ló sọ bẹ́ẹ̀ yẹn ah, wọ́n Fẹ́mi tó pé onshore àti offshore ni tó bá ṣe dé láti ibì kan báyìí ó tún lọ bò míì tó bá lọ three months ó lè jẹ́ two weeks ló máa fún tó máa fún padà ó mú un dẹ̀ pé mi ò láìkẹ́ ẹ̀ eh, long distance relationship is is not easy Me ì lè ṣe ah, but èmi ò rí big deal ní distance relationship bí ayé ta wà yìí ayé ti lu jara. internet makes everything easy whatever ti ní ìfẹ́ ara yín yẹn gangan lèmi rí àti nǹkan tó jà so lọ́rọ̀ kan ṣáà kan sọ fún mi pé ìwà àti fẹ́mi ẹ̀ sí pọ̀. Kimi not like that you won't understand mi ì lè kó o máa lọ three months ó máa padà wálé one week mi ì lè ṣe please. It's your call èmi ṣàkọọ́lẹ̀ mo wà ní relationship. <laughs> má yẹ ká fọ̀rọ̀ lẹ́sọ̀ọ́ mm-hmm. mm-hmm. actually kò yẹ kí n dá sọ̀rọ̀ i'm not supposed to even talk about it but mo kàn fi pé kí n kàn sọ fún as a friend so that you no go and miss everything. Okay. Mm-hmm kí ló ń ṣẹlẹ̀ láàrin ìwà mo jẹ́ ọmọ abidin <laughs> tó bá ti délé kò béèrè lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ̀ pé kí ló ń ṣẹlẹ̀ láàrin wa so expect mi kí mi fẹnu ara mi sọ pé ok o èmi àti ẹ̀gbọ́n ẹ̀ o àlọ́ feelings fúnra wa bí what what were you expecting. no me well, i just want to clear you out so that you will not go and mix everything. ó mọ̀ pé bọ̀dá bí ó dún. Eh, ní ti róòdù pé kí ni hmm. téèyàn ń gbé mi jáde ó ń rarun fún mi ó ń raṣọ fún mi ó ṣò mí ní love ó ń ṣò mí ní affection so kí ló expect kémi náà máa lọ bẹ̀rẹ̀ return or what. kémi i'm not saying that ṣórí ẹ̀gbọ́n mi tí mo mọ̀ bùdá bí ọdún he does everything tó ń ṣe fẹ́ ló máa ń ṣe fẹ́mi náà so that o kò ní lọ máa fi pé ah eh, torí pé ó ń gbé mi jáde ó ń ṣe kinní kan má lọ máa mix ẹ̀ up Kemi. i'm just telling you as a friend that means pé inú ẹ̀ ò dùn pé èmi àtẹ̀gbọ́n ẹ̀ ń ṣe nǹkan kan àbí ò fẹ́ jẹ́ kẹ́gbọ́n ẹ̀ fẹ́ mi tó ló ti mọ díẹ̀ nínú past mi o ti feel pé mi ò lè dá àti ìyàwó fẹ́ gbọ́n ẹ̀ right is that what you are saying. Kemi, calm down. So why are you so much concerned? Ọmọdé kọ́lé mi àtẹ̀gbọ́n àti ìṣọmọ kékeré now. Allow us flow. So expect pressure àmà sọ fún mi pé jẹ́ ká máa fẹ́ra wa pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe fún mi. A blind man knows that he wants me and I want it. I like him too ṣe that's not what i'm saying mo kàn ń sọ fún ẹni pé ṣórí jẹ́kẹ́ gbọ́n mi gọ̀gọ̀ fún rẹ̀ kó kẹnu sí ẹ̀gbọ́n fẹ́fẹ́ má lọ máa mix ẹ̀ up i'm telling you. oh èmi ni mo ń gbéra mi lọ bẹ́gbọ̀n mi yẹn ni chief girl àbí so kí n jẹ́ kẹ́gbọ́n yẹn ṣẹ̀ṣẹ̀ wá sọ fún mi pé jẹ́ ká máa fẹ́ra wa àbí kó kọ lẹ́tà sí mi bí ọmọ primary school is that, is that what you're talking about? Mm, kò sí problem ọ̀rẹ́ ti yé mi kò dẹ̀ lè dùnyún fún ẹ nǹkan tó máa ń sọ nìyẹn tọrọ ẹ bá ti mọyàn jù bó ṣe máa ń rí nìyẹn. o fẹ́ jẹ́ kí n wà á lé yín àbí o láìpẹ́ máa pè mí níyàwó ẹ̀gbọ́n ẹ. no just say it. no no say it me like i am not getting it right. no just get what i'm saying. i will try i will try. but you just choose and let's forget about this. Ah, there is no big deal about it. bóyá kí wọ́n fẹ́ gbọ́n ẹ like fẹ́ gbọ́n ẹ tó ti bọ́ fẹ́ gbọ́n ẹ. Don't take it personal. Why would I take it personal? Mama, be. God, don't solve it now. I just want to. I just want to make you understand the kind of person he is yà ó ti tán abè ìlẹ̀kẹ̀ má já síta ìlẹ̀kẹ̀ má já sílé ó ti wá padà wá já sínú pálọ̀ yìí báyìí. You could imagine you don't need all this thing you are doing now. Ha. Okay ó ti wá jájú ẹ lójú sí what do you want to do? No just tell me tell me and my friend kí ló fẹ́ ṣe kí ló fẹ́ ṣe sí. Abi jọ sọ fún mi eré kí la dábẹ́ kò ṣe eré kí ló ń bá ṣe kò yé mi jọ explain fún mi kò yé mi jọ sọlọ. guys ẹ dúró náà ọ̀rọ̀ yìí ò fẹ́ yé mi mọ́ are you blaming me for my nicety is it a crime to be nice to a friend is it a crime to like someone i don't understand. abi abi tí n bá tún gbọ́ nice friend ó máa gbé lọ club ó máa gbé lọ ṣe shopping wàá máa tẹ̀lé káàkiri á máa tẹ̀lé kiri wàá sọ pé you are just a friend etí etí mélòó ló fẹ́ bá wa gbọ́ friend ẹ nà ẹ bó ṣe yẹ kó rí náà nìyẹn. kí ni bíntì nínú yẹn I don't have any affection for her mo ti rẹ ti mo ní affection fún so be it. èèyàn kì í ṣe bẹ́ẹ̀ o bí ìgbà téèyàn ń sèrè gùn ni kí ló wà bẹ́ẹ̀ tí kí ló wà bẹ́ẹ̀ tí táyé ò rí ṣé bẹ́ẹ̀ gbọ́n ẹ̀ ni ó ṣàfihàn ọjọ́ kan ó ṣàníyàn ọjọ́ tó fi jù ẹ lọ so kàn dídí ń ṣe gàlìgàlì àwọn báwọn èèyàn kan bá gbọ́ wọ́n ṣe lọ́ọ́ máa rò pé ẹ̀ nítorí pé wọ́n ti wà lọ́wọ́ ẹ̀rẹ́ ìsìn ló fi ń ṣe nǹkan tó ń ṣe kò dà bẹ́ẹ̀ o ọlọ́run ò nífẹ̀ẹ́ sí irú ẹ̀ kò nífẹ̀ẹ́ sí. màámi ò gbọ́ èmi ò ṣe egun o ọ̀kan tó tọ́ sí mi kégbọ́n mi fi sílẹ̀ fún mi. ọkọ mi ṣé o ti pé gbogbo ẹ̀. mo àti ìwọ̀nba food díẹ̀ díẹ̀ yìí mo ṣáàfi díẹ̀ lẹ́fún yín rí so that wọ́n dàrú pé gbogbo ẹ̀yìn wọn kú. ọlọ́wọ́n á tó tiẹ̀. ó dáa kó bá ń káwọn ọ̀rẹ́ ẹ o ṣe ti gbọ́. Ah. ṣé ọ̀rẹ́ gan ẹ̀ ni àní báwo ṣé ọ̀rẹ́ gan ẹ̀ tó dúró ni. Ah, èmi ò ríyàn kankan. má ṣe bẹ́ẹ̀. èmi ò ríyàn. mọ́mì mọ́mì ẹ̀yin náà rí bó ṣe ń ṣe.

wàá san padà. kò dáa ṣé o ti gbọ́ nǹkan tó ń ṣe ò dáa ah! kí ni gbogbo kátìkátì yẹn. kó fọkàn sí ilé ẹ ṣé o ti gbọ́ gbàgbé nǹkan tó ń ṣẹlẹ̀ lé kó fọkàn sí kó mú sátífíkẹ́tì tó dáa kó o mú jáde.

ládùúgbò mi tí ẹ ya wèrè ló máa kó gbogbo yẹn jẹ. tẹ̀lé tó ṣe sọ̀rọ̀ dúdú ọ̀họ̀họ̀ eléyìí àlùfọ́ tó kọ́ fi wèrè mo wá mú yín papọ̀ báyìí ayé màá rẹ̀ bàjẹ́ rí. wá ta ló kọrùn sí yẹ ẹ lọrùn tó ti ya wèrè. ayé bàjẹ́ lábẹ́ tẹ̀ mi ládùúgbò mi. ẹ gbà mí. mo ti sọ̀rọ̀ wo wọ́n ti ròyìn yẹn fún wa pé bó ṣe wà pé gúngún wà lórí ẹ̀ Colorado bẹ̀ lórí ẹ̀ tó ti yẹ mo ṣe mú ẹ lónìí a ti máa fi fọkàn fẹ́ abẹ́. ẹ̀yin bàjẹ́ ẹ máa kọ́ èmi kúkúrú bìlì sí i. bẹ́ẹ̀ bọ́ àwọn ọjà wèrè ta ló. ìbò mi dà yọ ìbò ìbò ẹ̀dọ́ ẹ̀dọ́ ẹ̀dọ́. kí ló dé? wèrè ọmọ yìí náà me please. máa gbọ́ tèmi wò mí níwájú ẹ̀ àwọn bí ẹ lọ́mọ náà ìwọ obìnrin láàrin àwọn ọkùnrin méjì wọ́n máa mẹ́sì ẹ̀ wọ́n máa rọ́bìṣì ẹ̀ nì àbáwọ̀ lẹ́yìn sọ ó ti tó ní sùúrù ẹ wá ṣàdúgbò ilẹ̀ yìí gbé ṣá àwọn àdúgbò ọmọ apá ibẹ̀ ọ̀dọ́ ti wà. àmọ̀ yín máa ma ẹ àjú ni yín ẹ ṣáà ìmọ̀fọ́ ló kó o àbí bàjẹ́ fún yín. yíbi fún nọ mi dáadáa ẹ dẹ̀ rí mi ẹ tún jà. ẹ má bínú he drop the guy. he go get his stupid gun now. ah o tún dúró you are saying the same thing. Ah, oh, de ní sùúrù yàrá yìí ẹ lójú mi yà ò wúlò ni. ẹ wo ẹ eh, wo ẹ. Eh, a kò ń kọjá àbẹ̀ kí wọ́n èso dé ṣùgbọ́n àti ló ń ṣe ẹran so. ní sùúrù ṣẹ̀bẹ́ ìgbò bí ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. ẹ eh? orí ọlọ́run ẹ máa ṣe díẹ̀díẹ̀ o ẹ máa ṣe kọ́ fi ẹ reason bọ̀ tiwa ló ti yé yín náà pé àlọ́ mọ̀ tó. àmà fi reason ni. kò máa fi wà ní màá lò kàn ní. kò máa fi wà ní. mo bẹ̀ nítorí ti ọlọ́run ẹjọ́ ẹ má bínú ẹ má lọ. ọlọ́run a máa lo jẹ o mo tẹ̀ máa bójú ẹ jẹ́ mo máa tún ẹ mú inú àdúgbò yìí o máa jẹ máa blọọkù ẹ máa blọọkù ẹ máa mú ẹ o ò dẹ̀ máa ní sùúrù. ẹ ṣe màmá jàre. kí ló obìnrin ní ẹ ṣọ́ra àwọn tó wọ àwọn bọ́ìsì méjì ìwọ nìkan lára ọkùnrin méjì wọ́n máa nà ẹ̀ wọ́n máa rọ́bì ṣe ni agbára wo ló ní tó fẹ́ fi mú wọn. Ah, màmá rẹ kan rí báyìí mo gbé nǹkan mi o. mo mi ò rí pé o gbé nǹkan mi tó o bá gbé nǹkan mi ò ní láyà wá máa ṣe sùúrù obìnrin ní ẹ ṣé rẹ ni wọn náà ń gbé ni. ẹgbẹ́ mo ti ṣiṣẹ́ ilé ọ̀rẹ́ ìgbọ̀nsí máa wá lè ní wà ọmọ ìgboro lè ní òun wa kẹ̀kẹ́ náà bẹ́ẹ̀ òun ló fi ń ṣiṣẹ́ àti oh, jẹ́ ẹni. ok mo understand mo understand jẹ́ ká wọlé jẹ́ ká wọlé jẹ́ ká wọlé jẹ́ ká wọlé. Ah, ọjọ́ ojú rẹ̀ ká pàdé ká pàdé ọ̀pọ̀lọpọ̀ lójú. lóòótọ́ èmi àti ẹ̀ lájọ jókòó sí bíbá yìí ọlọ́run lẹ́ni kẹta wa ó ṣúọ̀ yìí pé o ò mọ̀ rárá pé ẹ̀gbọ́n ẹ̀ fẹ́ ọmọkùnrin. màmá tí mo bá ní ìwọ̀ ìrọ̀ rẹ̀ tí sísítà mi ṣe súnmọ́ mi tó sísítà mi ò fìgbà kan sọ fún mi wípé òun ní boyfriend. sísítà mi ò mọ́kùnrin wá lérí. Hmm? kíbù nǹkan tó ń pè ní píjọ ẹ̀ lásán mi ò rí lọ́wọ́ sísítà mi. èmi ni mo máa ń sọ nílé torí mi mọ bó ṣe ń hide ẹni tí mo pàdé nìyí torí mo rí i pé àwa méjì péré ló wà lọ́wọ́ ọ̀yà wa èmi àti sísà mi lọ́dẹ mi tó ṣe máa di pé mo mú délé tó di pé wà ní sísà mi lọ́ra wa sísà mi ló sọ pé ó kọ́ ni fẹ́ kó pé àwọn jọ ń fẹ́ra wọn ṣùgbọ́n Abíọ́dún ò sọ fún mi di sí Abíọ́dún sọ pé àwọn ò fẹ́ra wọn mi ìmì tó purọ́ fún mi nínú àwọn méjèèjì màmá ọ̀rọ̀ ń tojú sú mi mo nífẹ̀ẹ́ sísà mi bẹ́ẹ̀ sì ni Abíọ́dún tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ ó ní ọkùnrin àkọ́kọ́ tí màá kọ́kọ́ ṣí ọkàn mi fún mi ìmọ̀ kan tí mo fẹ́ ṣe ọkùnrin ti ṣe gudugudu méje yàyà mẹ́fà fún mi màmá kí ni mo fẹ́ ṣe lórí pàgbàlagbà ni ó ní mo ṣe wá gbọ́rọ̀ ṣe tí ó dẹ̀ mọ̀ fẹ́ máa là mí lóye. kìkì ọlá ìwúgbọ́ yóò mọ̀ ọ́ ti mọ̀ mí dáadáa mi ò lè ṣe é lọ́wọ́ ṣùgbọ́n wá wò ó torí ọmọkùnrin tó ń sọ̀rọ̀ nípa ẹ̀ àbí nígbà tó bá ṣe pé o fẹ́ lọ sílé ọkọ àwọn ò lẹ́bí ẹ̀ o lè tẹ́ bí ẹ̀ nù ìlè kò má gbọ́rọ̀ sí wọn lẹ́nu ìkíọ́lá àwọn wo ló fẹ́ fi ṣẹbí nígbà tó bá débẹ̀ ó dẹ̀ wá tó wá ṣeé ṣe bóyá ẹni tọ́lọ́run wá kọ mọ́ ẹ lọ́kùnrin yìí. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ ńlá lọ̀rọ̀ yìí o. tó màmá hmm. ìtọ́rọ̀ ẹ̀ wá dé dúró báyìí hmm. ó dàbí ó ta kókó ọkọ mi ó ta kókó gangan. You don't get it. We can never be more than friends. Yes, ọ̀rẹ́ lásán ni wá. Abiodun, I am not your friend. Mi ò kì í I'm your lover. Ibo ló fẹ́ kí n fi emotions yẹn sí? Wọ́n sọ fún mi sí pé o ò lè fẹ́ mi. Wọ́n máa dì mí mú. Wọ́n máa wọnú ojú mi. Wọ́n máa ní ká máa take a walk. When you why are you doing this to me? How do you want me to cope without you? Is it a crime to be a weird? Is it a crime to be nice to God? What nice? Ó dẹ̀ fẹ́ kọ́ nice mi, ṣé mo bẹ̀ẹ́ fẹ́ kọ́ nice mi? ìwọ làdì gbọ́ lápò méjì mi. I just want your love. <sighs> I understand you, but I'm in love with your sister. Possible kò possible èmi ló kọ́kọ́ mọ̀ kó tó mọ àbúrò mi and anything tí wàtà àbúrò mi bá feel let it end there because as it is I can kill anybody who wants to do. You can kill someone because of love? Even your sister? You can kill your sister because of me? Pẹ̀lú gbogbo nǹkan tó ti ṣe fún ẹ, pẹ̀lú bó ṣe jìyà fún ẹ láti lọ sí school, láti wà nípò tó wà lẹ́nu, you can kill her because of me. Ẹ kí ló kún ẹ? like kí ló kú ẹ̀ sọ̀rọ̀ ìjọra wọn ni ṣé kàn bí wọ́n fi ṣe nǹkan tó bá wọn láti ṣe fún mi náà ṣe pọ́n mọ̀ ìyá mi ni that is our family business kò kọ́ lọ́ọ̀ tèmi àti ẹni why why why why you making it look like ó ṣe big deal. ọmọ ìyá mi ni ó lè decide àti ṣe rẹ bó ṣe wù kí wà comfortable so how does that concern us kí ló fi pọ̀ ní àti ẹ. you just say you dey kill your sister for love. Oh, Joshua. 我放下根，数不过落尽。 gente, mas lólùfẹ́ tí mo ní fún ẹ ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ bíbí ẹgbẹ́ ìjọ with my family law I love her so much especially my sister Abiodun ọ̀rọ̀ mi dàbí ẹni tí ọba rán níṣẹ́ ó du ọba kún ó du ọbọ̀dẹ̀ ṣe rọ́lù bẹ́ẹ̀ ni ṣọwọ́ ṣe máa jẹ I love you ṣùgbọ́n a ò lè fẹ́ràn wa bí ọdún. I love you. I love you. I love you. káwa pọ̀lọ́gbọ́n kó wá jò ó fa ìmẹ̀rọ ṣọkọ olúgbọ́n ó fa gidi ìwé ìṣọkọ àrẹ̀sà ẹnìkan kì í pa kọ́kọ́ kọ́kọ́ kọ́kọ́ lẹ́gbẹ̀ẹ́ ògiri ṣàn láàrin o àjẹnímú ní pẹ́kọ̀rọ̀. ṣó ṣó ṣó ṣó. ìmọ̀ràn làbúrò báwo la ó ti ṣe nìkẹta. báwo la ó ti ṣe lẹ́kẹta oṣù. ojúṣùn kan ló ń rí i. tọmọtọmọ kó má làlàyé ẹ má má torí ẹ̀rọ ṣẹ́bínú sórí bẹ́ẹ̀rọ bá lọ tán ẹbí nìkan ló máa kù mọ́ni òjò ṣáká òjò ṣoko ó fọ̀ ṣoko bọ̀rọ̀ jẹ́ ṣan láàrin àjẹ ni mo ní pẹ́kọ̀rọ̀.